adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó tún jí wa ní àárọ̀ yìí ọba náà lọ́ba tí adúpẹ́ fún àwọn bíi títún bí ọlọ́run ọba wa àwọn fi ń bí ọlọ́run irun tí akíntàn ọlọ́mọṣẹ́ ìgbà ẹlẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba aláàánú ọba tí ó ṣe ìjọsìn ní ìrọ̀rùn fẹ́ ní kọ̀ọ̀kan wa. Uh, Ah, àdáwò tí báyà tí yẹn fi níwájú ọ̀sìn ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ fún ọ gbogbo àwọn tí wọ́n ti rọ̀ lọ́rùn ọlọ́mọ sábà fi rọ àwọn náà lọ́rùn ọlá agbára ọlọ́wọ́n ọba wa ọlá àánú ọlọ́wọ́n ọba wa. Ah, nínú àwọn nǹkan tí ó yẹ kí kápẹ́ àkíyèsí rẹ̀ ah, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa bí ọjọ́ ṣe ń lọ bẹ́ẹ̀ náà ni àwọn máa ń gbàgbé àwọn àlùfáà wọ́n ní nǹkan tí a ti ń gbàgbé yìí nǹkan tí ó lágbára púpọ̀ ni nígbà míì tí èèyàn bá ṣàkíyèsí rẹ̀ bí nǹkan yẹn ṣe kéré tó yẹn àbí bá a ṣe fojú bá a ṣe fojú di tó tó bá ṣẹlẹ̀ nínú ẹ̀sìn wa yóò ṣàkóbá àwọn èyí tí a ṣàkólé kan rẹ̀ tí a kà kún òun náà ni nawaqid al-wudu al-wudu àlùwàlá ṣíṣe ká ṣe àlùwàlá tá à ń pè ní ablution ọ̀ràn yẹn ni torí pé ọlọ́run ọba pàṣẹ ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhal ladhina amanu idha qumtum ila as-salati faghsilu wujuhakum ọlọ́wọ́n bá ní ẹ̀yin tí ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ bá fẹ́ wá kírun ẹ ṣe àlùwàlá ẹ fọ ọwọ́ yín ẹ fọ ẹnu yín ẹ fọ musímù yín kẹ́ fọ ojú yín àtọwọ́ àtẹsẹ̀ eléyìí là ń pè ní ablution àlùwàlá ṣíṣe nàwákàdùn lòdù àwọn nǹkan tí máa wá ba àlùwàlá náà jẹ́ tó ti ṣẹlẹ̀ èyí ó tún àlùwàlá mi ṣe é alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni kúlù kárìjì mínà sẹ̀bìlẹ́yìn alukubuli wàdúbòr gbogbo tí bá ń jáde ní wájú wa àti ẹ̀yìn wa ìtumọ̀ ẹni pé ojú ojú ihò méjìlá ní tí nǹkan ti máa ń jáde ayédà wájú àbí kó jẹ́ ẹ̀yìn gẹ́gẹ́ kí ìtọ̀ jáde ń bẹ̀ àbí kígbe ọ jáde àbí kí iṣó kọ jáde àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a kà yìí tọkàn bá ti jáde ní wájú ni àbí lẹ́yìn àlùwàlá ti bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì anáwómú alamik kéèyàn sùn ọ̀tọ̀ ni kéèyàn máa tògbé kéèyàn máa tògbé kọjá àlùwàlá. nítorí pé àwọn sàhábà ridwanullahi alaihim wọ́n ní tánbà lọ́lẹ̀ kí magrib ní masjid ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń jòkó tí wọ́n máa ń dúró láti kí ṣáà wọ́n fẹ̀yìntì wọ́n máa dárúkọ ọlọ́run wọ́n máa dárúkọ ọlọ́run tánàbí bá ti wá wọlé pé àsọ̀rà ọ̀yẹ̀dá kírun gbogbo ń sì dìde ànábì sì pa wọn láṣẹ pé kán lọ lè ṣe kíni kán lè tún àlọ́ láṣẹ anọ́mọ̀lá amík ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ sọ yìí oorun àsùnwọ́ra ni kọ́dà ìlúbí tí bá ń sùn tó bá pèrún pẹ̀lú pẹ̀lú máìkì kò sì ní gbọ́ wọ́n níbo mọ̀ ìyàtọ̀ láàrin oorun àsùnwọ́ra èyí tó jálò wàlá àti èyí tó jẹ́ pé kò jálò wàlá téèyàn bá ti dé ẹgbẹ́ rẹ̀ èyàn wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń bí ọ̀gbà tó débẹ̀ ó ti sùn ó tó gbé wọ́n bá ń tó gbé ni ó ṣe kí ni ó tètè mà oorun àsùnwọ́ra yìí ó náà lọ́run téèyàn ti wọnú ẹ̀ gan nítorí pé ìdánfin ní oorun yẹn ọjà ni pé bẹ́ẹ̀ bá ti wọnú oorun gan èèyàn ní máa ń tọ́ jáde ní ìdíyàn mọ́ bọ̀dé yìí máa ń dògbé tọ́ bá só ọ̀tàjì tẹ́yìn bá ti súnmọ́ àsùnwọ́ra táwọn èèyàn wọlé ẹni sàlámù alẹ́kùn tẹ́yìn ọ̀dáhùn èèyàn òtògbé ó sùn irú àwọn ọrùn yìí ìmọ̀ ń já àlùwàlá tẹ́yìn bá ti jí kéèyàn lọ́ọ́ ṣe kíni kéèyàn lọ́ọ́ ṣe àlùwàlá mi annakidu thalith ẹlẹ́kẹta ni tí ma ń já àlùwàlá masul farji bil yadi min ghairi ahil ó ní kéèyàn fọwọ́ kan zakari ẹni tó bá jọkùnrin kí wọ́n fọwọ́ kan nǹkan ọmọkùnrin yẹn lẹ́yìn ìgbà tí yẹn ti sàlùwàlá àbóbìnrin kọ́ wọ́bọ ojú ara ẹ̀ àlùwàlá ẹ̀ ti bàjẹ́ èyí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa tá a bá sàlùwàlá tán bóyá fẹ́ wọ ṣòkòtò ní tọ́ílẹ̀tì tí ọwọ́ yẹn bá ti kan zakari yẹn àlùwàlá ti bàjẹ́ àtẹlẹwọ́ báyìí àlùwàlá ti bàjẹ́ anákìlú rọ́ọ̀bì ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta tá a sọ yẹn kọ́mọ́ bá dàrú pé téèyàn bá ti wọ nǹkan kan bóyá pint lèèyàn wọ àbí ó ti wọ ṣòkòtò ẹ̀hẹ̀ tọwọ́ yẹn bá kán gbà wọn eléyàn ọba rẹ kọ bá àlùwàlá jẹ́ o èyí tó jẹ́ pé èèyàn fọwọ́ kan láì ṣe pé nǹkan bẹ láàrin yẹn àti láàrin ọwọ́ yẹn àti zakar anákòrò ọ̀bẹ ẹlẹ́ẹ̀kẹrin tí mo ń ba àlùwàlá jẹ́ akílù láhàmìl ibili kéèyàn jẹ ẹran kamel ẹran rànkúnmí tí ìbá ti jẹ ẹran rànkúnmí àlùwàlá ti bàjẹ́ gbogbo ẹran tó kù lẹ́yìn rẹ̀ téèyàn bá jẹ lẹ́yìn ìgbà tó sàlùwàlá kò bà àlùwàlá yẹn jẹ́ akànfẹ́ kéèyàn ṣanu nítorí àwọn adùn ẹran àbí adùn ọbẹ̀ tó ní. Ni ẹnu yàn àbẹ́kẹ́yàn ṣanú nù èèyàn ọjẹ fúrùtù ni o èèyàn jẹ ráìsì ni o àlùwà láàrọ̀ bàjẹ́ ẹran nǹkan tó bá lọ wà lájẹ́ náà ni ẹran rànkúnmí wọ́n sì gbà ànábì pé kí ló dé ànábì nítorí pé ṣètọ́n wọ́n máa ń sùn sára ẹ̀ gan nídìí bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí tí àwọn àlùfáà kan bẹ́ẹ̀ bá ti wá lágbọ́ yìí ẹ̀sìn lọ́kàn wò pé ah, gbóhùn ti jẹun ni ẹ̀yẹ kó wọn tálọ́ aláhùn ṣe ìtọ̀ àti gbẹ́ta sí wí tọ́ba wà ńlẹ̀ téèyàn bá fi ẹsẹ̀ kàn án àbẹ́yẹn fẹsẹ̀ yí àlọ́ alábàjẹ́ èyàn lọ lè san ẹsẹ̀ nu ní ọ lè san ẹsẹ̀ rẹ nù nítorí àbí èyàn tábà fọmọ ọmọ kékeré èyàn tábà fọmọ kékeré kọba àlùwàlá yẹn jẹ́ gẹ́gẹ́ bí tí àwọn àlùfáà sọ èèyàn san ọwọ́ yẹn nù eléyìí òní ni wọn bá sókè nípa ọ̀rọ̀ àwọn nǹkan tó máa ń ba àlùwàlá jẹ́ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá sàlẹ́kùn àgbọ̀yẹ̀wò wasalaamu wa rahmatulahi wa barakatuh.